الذي أعطى كل شيء حقه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأحبة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفوا الله بألا الله بأتي أدعو قفوا náà ni ọba tó fún gbogbo ohun tó dá fún gbogbo tó dá ọlọ́ọ̀bá fóníkálukú lẹ́tọ̀ọ́ wa nítorí wípé kí wọ́n bá ṣáwíjàre fún ẹnìkọ̀ọ̀kan nínú tí ọlọ́ọ̀bá àdékè ọládá ọlọ́run fúnlẹ̀ sọ́mọ̀ ní ẹ̀tọ́ ọlọ́run ní kó máa wà lókè ọlọ́run fún ilẹ̀ náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ ọlọ́ọ̀tẹ̀ tẹ pẹrẹsẹ ó wá fi àwọn òkè àwọn òkè ńláńlá ọlọ́run wá fi kàn án mọ́lẹ̀. bẹ́ẹ̀ náà ni ó fọ́mọnìyàn lẹ́tọ̀ọ́ látara yí pé ó júwe fọ́mọnìyàn pé èmi mo dá yín o èmi lẹ sì gbọ́dọ̀ máa sìn èmi lẹ gbọ́dọ̀ máa pè. àwa dúpẹ́ fọlọ́ọ̀ba Allah tó ṣe ní àtẹ̀yìn lẹ́ni tó ń sin ọlọ́run lẹ́ni tó ń pe ọlọ́run bá nìkan. àwa ń bi ọlọ́run Allah subhanahu wa ta'ala. irú àwọn orin báyìí tí wọ́n fi ń jẹ́ mùsùlùmí ọlọ́ọ̀bá àdékí ọlá kọ́lọ̀njú kárí ẹnu kọ̀ọ̀kan wa kó wá jẹ́ ká kú sínú ìsìláàmù náà. àwa ń bẹ̀ẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ tó ga jùlọ àti àwọn òròyìn rẹ̀. àrọ́mọdọ́ máa ọlọ́dàra ṣe wọ́n ní ni. bákan náà à ń bi ọlọ́ọ̀bá àlá ọlọ́ọ̀bá yorùbá díà láàrin wọn mọ́ sì yọ káfíìrù láàrin wọn. ìkùwọ́tẹ̀ ìmáà ẹ̀yẹ̀ ń sin ọlọ́ọ̀bá à ń kíra wa ní kíkí kan èyí tó fi ń lóore jùlọ lẹ́yìn tá a ṣẹ̀ṣẹ̀ láti fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àwa ń kíra wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Ntí afẹ́gbéyàwó ní halkọ̀ wa lónìí pẹ̀lú ògbó ọlọ́ọ̀bá Allah. òun náà ni sẹ̀bílù sa'ada ojú ọ̀nà a sọ pe subulu sa'ada, àwọn a sọ A tá a sọ ni wípé ojú ọ̀nà ẹyọ kan tí yóò tí ó fi oríire ayé àti tàlìkìyàmà òun la fẹ́ gbéyẹ̀wò lónìí. ṣe rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí èdè Yorùbá wọ́n ní ìlú gángan ni ó kọwájú sẹ́nìkan ó ẹ̀yìn sẹ́lòmíì. wọ́n bá pè àwọn ọmọnìyàn lónìí káyọ̀ ṣàlàyé kí là ń pè lóríire ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn orí ayé nìkan ni wọ́n máa ń dárúkọ ẹni bá wá ní orí ayé yìí wọ́n fi oríire tì sí ọ̀dọ̀ rẹ̀ àmọ́ ẹni bá lásìn láyé àwọn nǹkan táwọn èèyàn gbà yí tí oríire ni tí wọ́n ò bá yí lára rẹ̀ wọn ò ní kà fún olóríire ló fi já sí wípé abùkátà sí àlàyé lórí mọ̀ọ́dún àtàǹpẹ̀ ní sàbílù sàádà ọ̀nà oríire. báwo la ṣe dọ́nà oríire mà? ádámà gẹ́gẹ́ bí n tọ́lọ́run bá júwe fún wa póun lórí rẹ̀ a sì máa dáná mọ́jú rẹ̀ a máa dá ọ̀nà máa oríire mà gẹ́gẹ́ bí pé àmúdíwà Muhammad sọ̀rọ̀ alaihi wasallam òun náà júwe rẹ̀ fún wa. àdìsá fẹ́ kà yìí afáwọn ọkùnrin ló gbà wá kọ́lọ̀ wa sí wa. kọ́ńlá صلى رسول الله صلى الله عليه وسلم هذه الآيات وني النبي محمد صلى الله عليه وسلم النبي كان آية فهو صحابة جوكا كني آية نا وني النبي ني nínú ọ̀rọ̀ tọ́lá ọba àìláà fi ránṣẹ́ náà sí bẹ́lá Al-Qur'an Karim áyà yìí á bá nínú Suratul An'am áyà 125 ọ̀làbá ni a'udhu billahi minash shaitanir rajim faman yuridillahu صدره للإسلام أيضا الله سبحانه وتعالى ألا فمن يريد الله أن يهديه ọlọ́run bá bẹ̀rẹ̀ ara yìí pẹ̀lú àdáàtù sharot ọlọ́run ní ẹnikẹ́ni tí Allah subhanahu wa ta'ala tó bá gbèrò ọ̀nà àmà ẹni tẹ́ni tọ́lọ̀ọba aláàbáfẹ́ ẹnikẹ́ni tọ́lọ̀ọba aláàbáfẹ́ tí ó rẹ̀ ìntọ́rọ̀ ṣe ni wípé yásùrọ̀ sádìrọ̀hù nínú Islam ọlọ́ọba ìlékí ọlá yóò jẹ́ kí ẹ̀mí rẹ̀ rọ̀ fún Islam ẹni tọ́lọ̀ bá ti parí oríire mọ́ látọ̀dọ̀ rẹ̀ ọlọ́ọ̀ni tẹ́ẹ̀fìmọ̀ ni wípé òun ò wá kan onítọ̀hún fún Islam ajá sí pé min alamẹ́ti sàádá nínú àpẹẹrẹ oríire ṣẹ́rẹ̀ ọ̀sọ́dọ̀ lẹ́lẹ̀ Islam òun náà ní kọ́rọ̀ ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ẹ̀mí kan kúrọ̀ fún kíni kúrọ̀ fún Islam. tó bá ní ọlọ́run rẹ̀ ní fún Islam ìtumọ̀ rẹ̀ ni wípé kò sí ìtọ́rọ̀ ọba gbé rámúnà Al-Qur'ani tí ò bá lára mu lófin kò sì sí nínú àlànà bí wa Muhammad sallallahu alaihi wa tọ́lá bá sọ̀kalẹ̀ tó ní a máa tẹ̀lé tí ò ní ṣe kiri jàmáà tí ò ní balára mu. ọlọ́ọ̀lẹ́ni tẹ́ ẹ bá rí báyìí ẹ̀yin ìyẹn lọ mọ̀ pé onítọ̀hún bẹ lójú ọ̀nà ojú ọ̀nà tó rìn ojú ọ̀nà kí ni ojú ọ̀nà oríire ni. nígbà tí ànábì wa Muhammad sallallahu alayhi tí wọ́n ka àyà ìta. ya yá Rasulullah. Àwọn sọ ábà tí wọ́n kú ọ̀rọ̀ yìí lẹ́nu àdọ́dùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n á sọ báyìí pé ma áàdà ṣẹ́rà. Ìránṣẹ́ ọlọ́ọ̀bà Allah kí ni ìtumọ̀ ríro ẹ̀mí gangan tọ́lọ́rọ̀ bá jùwé nu áyà kí ni ìtumọ̀ rẹ̀ gangan? Kí ni ìtumọ̀ rẹ̀? Ife ọlọ́ọ̀bà rọ ẹ̀mí fún ẹ̀sìn kí ló túmọ̀ sí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi dáhùn olóyìí pé nùrùn ìmọ̀lẹ̀ kan ni yọ́kṣàbù bí ìlọ́kọ́lùbẹ̀ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìmọ̀lẹ̀ kan ni tí wọ́n máa ń jù sínú ẹ̀mí. ìjẹ́ ti wípé ẹ̀mí eléyìí ọlọ́run ti parí rẹ̀ fẹ́ sìn bó ṣe parí ẹ̀mí àwọn sàhábà fún Islam bó ṣe parí ẹ̀mí àwọn tàbíyìn fún Islam ọlọ́run àdébùwà Muhammad sùlásán ni ìmọ̀lẹ̀ kan ni tí ó máa ń jù sínú kíni sínú àlè. nígbà tí wọ́n ti sọ̀rọ̀ ìta sallallahu alaihi wasallam kọ́ọ̀lù yá Rasulullah àwọn sọ̀hábà tó sọ ìkèrè ó ṣe ọlọ́run fàálì dáàlìkà min àmàrọ́tì ta'rif wà álmin dáàlìkà min àmàrọ́tì tu'raf ilé ń ṣe ọlọ́run bá aláà ǹjẹ́ fún wa lápẹ bẹ fún wa àpẹẹrẹ kan táàfin máa ẹni tí ọlọ́run bá aláàrọ̀ ẹ̀mí rẹ̀ fún Islam àrẹ́bì ní náà àpẹẹrẹ ń bẹ kọlù wọ́n máa yíya àwọn sọ àbáwọn bèèrè yí pé kí làpẹẹrẹ táàrí táàfi mà yí pé lágbájá yìí olóríire ni lágbájá yìí ó lójú ọ̀nà oríire ànábì ní alákọ̀ọ́kọ́ alìnàbàtú ìlàdárì lòkòlòd ànábì ní àkọ́kọ́ tẹ́ẹ̀rí lára èèyàn tẹ́ẹ̀ fi mọ̀ pé eléyìí o olóríire ni eléyìí ń tọ́jú ọ̀nà àwọn olóríire ẹ̀dá àkọ́kọ́ ń tẹ́ẹ̀rí lára rẹ̀ òun ni wípé yóò máa ro kàn ìgbésí ayé tó ń bọ̀ lẹ́yìn èyí tá à ń lò yìí tí ó máa lọ gbére gbogbo iṣẹ́ tí ó máa ṣe yóò máa ro kan áhírà nínú iṣẹ́ rẹ̀ ẹ̀sìn mà yí tẹ́ ẹni bá ro kan áhírà kí ni iṣẹ́ tí máa ṣe ọlọ́run bá ń là á mọ́lẹ̀ lọ́rùn Qur'an Karim ọ̀làǹkà ni arúgbó bí ìmìnà ṣe ìtọ́ ní origin wà máa ń ká ọmọ orí ju ó kọ ààrẹ bí ọlọ́ni ẹnikẹ́ni tí bá rò kàn ẹnikẹ́ni tó gbà pé pàdé Allah ẹnikẹ́ni tó já sí wípé àwọn gbà yí pé ayé yìí tá a bá ṣe é tán ń bẹ ọlọ́ni fáníyà àmàlẹ̀ àmàlẹ̀ ìlàdárì lèkòlóòdì ìjẹ́ ìrọ̀rẹ́ lọ́nà nítorùn ní gbogbo iṣẹ́ tí ó máa ṣe òun níwò ní ẹni tó ń ro kàlìkìyàmà tọ́lárì kìyàmà ni ìṣẹ̀mí ìgbére ní bẹ́ẹ̀ ẹni wọnú náà ìṣẹ̀mí ìgbére ní ó máa lò ń bẹ̀ ẹni wọlù jẹ́ náà ìṣẹ̀mí ìgbére ní ó máa lò ń bẹ̀ anábìlá àkọ́kọ́ nù ọlọ́wọ́ ni wà náà yóò ṣìríkù bí ìbádà ti rọ́bì àdà àhàdà onítọ̀hún ò tún ní bọ́lọ̀ ọba orogún níbi kíni níbi ìjọsìn rẹ̀ fọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala. al-inabatu ila daril khulud ẹni ṣiṣẹ́ àlìkìyàmà ní gbogbo ìgbà iṣẹ́ tẹ́ máa rí tí ó máa ṣe náà ní kíni jama iṣẹ́ olóore yóò sì bọ́pá bọ́sẹ̀ kúrò ní ṣíríkù tàwíìdì ó ṣe kíni jama yóò yanjú ànábìrẹ́ lákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì wọ̀ta jẹ́ẹ̀fì àndẹ́rìn gòrò ẹlẹ́ẹ̀kejì ní pé wọ́ta jẹ́ẹ̀fì àndẹ́rìn gòrò onítọ̀hún ṣẹláyé tó wáyé yóò sáfáyé jama àpẹẹrẹ kejì tẹ́rì inú yóò máa jẹ́ jama yóò mọ̀ sáfárí yóò ráyé sá tọ́bá ní yàrá ráyé sá àtàgá sí òun náà ni azud ìṣẹ̀mí tó ń fẹ́ lò ní ayé ìntọ́bù káyọ́tà sí láyé tí ó sì rí ayé lò òun ní ọ̀rọ̀ múnú ayé èyí tó kù yóò dálẹ̀ tọ́bá ní záàjù nìyà ìtumọ̀ rẹ̀ ni wípé ó níyàwó mẹ́rin ó bímọ àmọ́ záhìdù ni ìyàwó mẹ́rin o mọ́tò mélòó ni ó tó lò mọ́tò mẹ́rin náà ni ó rà fáwọn ìyàwó kọ̀ọ̀kan òun náà nìkan tí ó máa ṣe kí ni tí ó máa gùn skul táwọn náà ń lọ orí skul million naira orí ilẹ̀ orí skul tí wọ́n san million naira orí ilẹ̀ yóò wá wéyìí tí wọ́n sọ thousand yóò ṣe kí ni jama yóò mú ọmọ àwọn nǹkan tó bùkátà sí láyé tọ́yìn ló fi rọrùn tọ́yìn ló fi tí ó fi tí ó fi rọrùn fún òun àtàwọn ẹbí rẹ̀ tí ó ṣe kí ìjọba òun ni ó máa lò láyé ilé yóò kọ́ ìjọ bàtà gbogbo tí ó wọ́n kójọ pátá níwọ̀nba níwọ̀nba níwọ̀nba. ẹ rí lára ẹni tẹ́ sọ pé eléyìí ò sàáìdù ni olóríire ni. àrẹ́bìnrin Muhammad sallallahu alaihi wasallam àrẹ́bìnrin ní wàlí insidad wàlí insidad ni mọ́ kọ́bùlà mọ́ọ̀sì nǹkan ẹ̀kẹ́ àtàtẹ́rì lára ẹni tí ń bẹ lójú ọ̀nà oríire ẹni tó lórí rẹ̀ ẹ̀dá òun ni wípé yóò máa gbáradì fún ikú tó dé yóò máa gbáradì fún ikú kíkú tó ṣe kí jama kíkú tó dé ọ̀rọ̀ rẹ̀ tí ó máa sọ yóò ní ẹṣẹ́ àjẹ́ abẹ́rù àlìkìyàmà ẹjẹ́ abẹ́rù sàárè ẹjẹ́ á ṣe dáadáa ẹjẹ́ á ṣe ntọ́lọ́hún ẹjẹ́ á ntẹ́sìn pàṣẹ rẹ̀ ẹjẹ́ á kọ́tàbí wa Muhammad sàlámù wa fún wa ìwà tí ó máa wù yóò máa wù wá bí ẹni tí ò ní dọ̀là. gbogbo ìṣẹ́mí rẹ̀ ẹ̀rí wípé díndín ló ni òun ló máa yé kò ní wáyé máyà yóò wá dá sọ́lọ́ ọba rẹ̀ yóò dá sọmọnìyàn yóò dá síyàwó yóò dá sọmọ yóò dá sẹ́ládùúgbò yóò dá sí mùsùlùmí yóò dá sẹ́ni tí ò ṣe mùsùlùmí. àwọn èèyàn máa wá tara rẹ̀ yìí pé áá bí lágbájá ìṣe ń sẹ́sìn lèmi náà fẹ́ ṣe kí n jàmá lèmi náà fẹ́ sẹ́sìn. àdìsáka yìí. àkúrọ́jàwù ibùnà abi hatim lọ́gbà àdìsí wa ìkọ́tẹ̀ iman àwọn Iman. ní taba wo àdìsí dáadáa wọn nànàbí wa muhammad anabi dájú wa kọ intanpe ní asaadatu al-aqiqiyya oríire ti pàápàá. ànábì dájú wa kọ́nù hadisi tọ́ba lórí ire ní ti pàápàá ipé o lágbájá olórí ni ànábì júwe rẹ̀ fún wa àwọn olùfọ́ àdíta bá ṣàkíyèsí àdísì dáadáa ànábì lórí ire máa ń tà ń pè ní ìgbàgbọ́ àti iṣẹ́ rere èyí tó pọ̀ sí sínú. Si nítorí wípé eléyìí lọ́mọnìyàn ó mú dání tí ó fi máa ṣiṣẹ́ mi ayé tó wà yìí tí ó fi sórí rẹ̀ ń bẹ̀ bákan náà tó bá kú yóò ti lórí iwájú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala. bọ́lọ̀ bá wá fihàn lórí rẹ̀ táyé tọ́lọ́ tó wá ṣàánú rẹ̀ tó tún pàdé oríire tọ̀run wọ́n ní irú àwọn èèyàn báyìí kọ́lọ̀ àmà bẹ́nu wọn ọlọ́run máa ń fi wọ́n sínú ọgbà àlùjẹ́nà. ìkọ́tẹ̀ iman ọlọ́run Allah subhanahu wa ta'ala jẹ́ àmì nínú alukur'an kiri sábàwọ̀ alukur'an suratul Hud aya one oh eight. ọlọ́run bá ní a'udhu billahi minash shaitonir rajim wà á má ládìínà sọ́ìdú ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n ti parí oríire wọn fásilì jáná ọlọ́ni wà lè jẹ́nà ni wọ́n bára wọn lálẹ́ kìyàmà khalidina fiha ọlọ́ni wọ́n máa ṣe gbére nínú àlùjànnà yìí ما دامت السماوات والأرض ọlọ́run ní níwọ̀n gbà tí sọ́mà fi ń jẹ́ sọ́mà àwọn sọ́mà níwọ̀n gbà tó fi ń jẹ́ sọ́mà ilẹ̀ níwọ̀n gbà tó fi ń jẹ́ ilẹ̀ náà ni wọ́n ṣe máa ṣe gbére nílọ́gba kíni lọ́gba àlùjẹ́ndà. إلا ما شاء ربك عطاء غير عطاء غير مجزوز ọlọ́run ní òun ọlọ́ọ̀bá Allah wọ́n máa fún ọ nírú ẹ̀san báyìí o wọ́n máa fún ọ nírú ẹ̀san báyìí. vairon majuzuz ẹ̀san tá a wá fẹ́ fún ọ yìí ọlọ́run ní kò ní í já rárá rárá bó ṣe lè wù kó ma ẹni tá a bá ti sínú ọgbà àlùjánnà báyìí ẹ̀san rẹ̀ ó máa lọ gbére ní kò ní í sábà fọ̀. ìkọ́tẹ̀lì iman kí la ń pè ní àsàádà àwọn àlùfáà ní ìdàkejì rẹ̀ òun náà ni àṣàkọ́wà àsàádà lóríire àṣàkọ́wà ní ibu ọlọ́mọdé àmà ṣé a rí oríire kí ló ń pè lọ́dọ̀ àwọn àlùfẹ́ẹ̀sìn àwọn àlùfẹ́ẹ̀sìn ní tọ́ba ní àṣà àdàtú lọ́dọ̀ àwọn fóònù tẹ́lí bíyà wọ́n ní aṣòro àlùmọ̀sàmíràn òun náà ní ìbúra màkà tọ́lọ́ àbá ti sínú ẹ̀mí èyí tó ń lọ tí ò já. bilikiptọtin walitọ amaniya bilikiptọtin walitọ amaniya èyí tó ní í ṣe pẹ̀lú kíyàn máa tàn máa ìkẹ́ ọlọ́ọ̀bá Allah nínú ẹ̀mí ẹ̀rọ ní kẹtíyàn tàn máa nú ẹ̀mí yìí bọ́ọ̀rọ̀ ń bá ti lè fún yàn ìyẹn òwò kàn yí pé kíkẹ́ náà ṣe kí ni kó fọmọyàn lọ́wọ́ bá wọ́n tọ ọmọ níyà àti ìbalẹ̀. ìbá ọ̀tá ara ń sọ yìí àlèhùn rí ya èyí tó ní ṣe pẹ̀lú ìsinmi. nìyí èyí tó já sí pé yóò máa wá bí fọ́mọnìyàn ìta ń pè ní àwọn ìran oríṣiríṣi oore ìdùnnú àwọn àlùfáà ní eléyìí là ń pè ní àsàádà tá a bá wo tàrífù yìí a rí pé sàádà ọ̀rọ̀ ẹ̀mí ni iṣẹ́ ẹ̀mí ni. inú ẹ̀mí ni sàádà ń gbé. àmọ́ ń tọrọ yẹn gbà ní sàádà lónìí oríire onípo kọ́lé ó ra gbajúmọ̀ àwọn èèyàn mọ̀ tó bá ń bọ̀ ilẹ̀ máa ń rọ́ èèyàn gbà kó o ìyìn tí èèyàn ń fura nínú ẹ̀mí lóore tí yàn ń tàn mọ́ lọ́dọ̀ ọlọ́run tó já sí pé ọba ti ṣoore yìí fún yàn yìí máa ń lọ bẹ̀rẹ̀ kò ní ṣe kí ni jàmá kò ní í sì yàn lẹ́bàá ẹni pẹ́ ń lówó owó lè tó bá yá ẹni kọ́lé ó lè ra mọ́tò mọ́tò lè padà bàjẹ́ kó máa jẹ́ ni tí ó máa wọ mọ́tò káàkiri àwọn eléyìí sàádàtú ni àwọn orí dandan àwọn orí tí ò kí yọ̀rí jìnnà àmọ́ àkìkí yọ orí ní ìbálẹ̀ mi tọ́rọ sí ìjọba tọ́rọ àfọmọ̀nìyàn wọ́n láàrínú àwọn orí yìí tọ́lọ̀ ọba ṣe fáwọn ẹni àná ìmáàmù bọ́lù tẹ́lẹ̀ àlẹ́ yìí rahmatullah bàbá yìí wọ́n jù wọ́n sínú ẹ̀wọ̀n. nígbà tí wọ́n jù wọ́n sínú ẹ̀wọ̀n wọ́n fi ìyà jẹ wọn. nígbà tí wọ́n jù wọ́n sínú ẹ̀wọ̀n yìí bàbá wa sọ ọ̀rọ̀ kan tó yà wọ́n tí wọ́n fi wọ́n sẹ́wọ̀n tó yà wọ́n lẹ́nu bàbá ní jánà tí fi sọ́dírì. bàbá ní àlìjẹ́nà mi oríire mi inú ẹ̀mí mi ló wà. bàbá wa sọ yí pé wàlámà ó ìdàdí síjìn nígbà tí wọ́n mú bàbá yìí tí wọ́n mú wọn sẹ́wọ̀n tí wọ́n ń fìyà jẹ wọ́n látara yí pé wọ́n gbéṣẹ́ ọlọ́ọ̀ba àláàdáni wọ́n làádà wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ nira wọ́n fi kà wọ́n ni bàbá ṣe sọ̀rọ̀ yìí bàbá wa sọ yìí pé síjì ni hàlùwà tó bàbá lẹ́yìn tí a fi wá sẹ́rẹ̀. síjì ní hanwatun ẹ̀rọ tẹ́ a fi wá sí yìí àwọn tá à ń pé ní arúgbó àláwà. a ti wà ní hanwa báyìí. kùránì táàrí tọ̀ dáadáa a máa tọ̀. àwọn àdìsí táàrí yá dáadáa a máa ha. kìámù lẹ́yìn wa yóò máa lọ. gbogbo iṣẹ́ ìbáradà èyí tẹ́ sì dára. tó ní a máa ṣe táfi di wòlíì gbogbo ẹ̀ láàmójútó ní àyíká ṣe kí ni àyíká wà yìí. inú wọn ń dùn fún ọjà àwọn sínú kí ni sínú ẹ̀wọ̀n bí ò bá wá rí bẹ́ẹ̀ jàmáà ìkìdáhùn ìkìlọ́tọ̀ mustaqim nínú tírà àti bàbá yìí ni inú ẹ̀wọ̀n ògiri ẹ̀wọ̀n náà ti kọ́ tírà yìí ògiri inú ẹ̀wọ̀n ni wọ́n kọ ìkìlọ́tọ̀ mustaqim sí i ògì nínú ẹ̀wọ̀n wọ́n ti kọ́ jáde. àbáwọ́ ní kò tọ́ ọ bákan náà wà nẹ́bí yìí fìyà hádì ẹlẹ́tún kọ̀ fún wa láti ṣèrìn àjò bẹ́ẹ̀ ṣe tìwá mẹ́wàá yìí àwọn lọ dáwà nìkan kò sáyé rẹ̀ mọ́. afẹ́lọ parí ìjà láàrin ẹkọ àti ìyàwó kò sáré rẹ̀ mọ́ àwọn èèyàn béèrè fún àmọ̀ràn ẹ̀sìn ìdájọ́ ọ̀sìn lórí nǹkan kan òun wá síbi tá a wà afẹ́wà lọ bá wọn ká lè ṣàlàyé fún wọn ká lè jẹ́ òye wọn sọ ìtàbàbí sọ àgbéyàwó sálàfù kò sáré rẹ̀ torí ẹ ti tì wá kẹ́lẹ́ bá rí bí àwọn èèyàn ṣe yádùn ọkàn tọ́lọ̀ ṣe fún wọn ní adùn ìgbàgbọ́ wọ́n ṣe jẹ́ lórí ire tó tó já sí pé ẹ̀mí wọn balẹ̀ sọ́nà ọba tó dá wọn ju gbogbo nǹkan lọ. rọwá ni wà kọ́tìlì tẹ́ ẹ bá wá pa mí o ṣahadatun ẹ tún ràn mí lọ́wọ́ wájú ọlọ́run kí tún jẹ́ṣẹ̀ yìí dì í. bí ló bá bí yín tẹ ẹ bá pa ní mo gbà pé mo kúkú ṣẹ̀yídì a sì mọ̀ pé ń bá kúkú ṣẹ̀yídì kò ní í ṣèṣirò kan níwájú Allah subhanahu wa ta'ala. pàtó bá wá sọ lé ìta bá wá sọ yí pé fámàzà yẹ́sìnà àdáhìí bíi bàbá ní ẹ̀yìn ọ̀tá mi kí lẹ́yìn fẹ́ ṣe fún mi báyìí o bẹ́ẹ̀ fi nílẹ̀ kí n jáde ìmọ̀ káàrọ̀ rẹ̀ lọ́sìn lọ bẹ́ẹ̀ sì ní mọ́nú ilé bẹ́ẹ̀ sì ní náírà kálúwà ní mo rà ìmọ̀ sí lọ́rọ̀ lọ ní sì máa kọjú lẹ́sìn bẹ́ẹ̀ bá sì pa ní ìmọ̀ kúkú jẹ̀ ní. àwọn àlùfáà ní ẹ wo ṣùgbọ́n sàádà ìfúra máa ìjó ìfúramọ oríire nínú ẹ̀mí àwọn tó dúró tọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala láwọn ẹni ìṣíwájú. a ń pe ìkọ́nà ẹ̀tọ́ láti wà ní ajunaid bin muhammad àfọwọ́ junaid bin muhammad alayhi rahmatullah àwọn sọ yí pé inna náà fi sa'adatin ìnáná fi ṣàádàtì bàbá ní àwọn atẹ́rí yìí o àwa ń bẹnu oríire inú oríire la wà láwótáàlà mọ́lìmọ̀lúkà láwótáàlà mọ́lìmọ̀lúkà tó bá já sí wípé àwọn ọba ayé mọ oríire táwa ń ṣẹ̀mínú ẹ̀ ni tó bá mọ oríire láwótáàlà mú alimuluk lajaladasana aleha bisuyo. bàbá ní àwọn ọba ayé tó bá mọ ìṣẹ̀mí oríire táwa ń lò àwa tẹ́rù táà ní nǹkan kan yìí tẹ́rù bá àjámọ̀ nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn yìí tó bá mọ ìṣẹ̀mí oríire táà ń lò ní tó bá lè mọ̀ á. wọn bá bá wàjà pẹ̀lú dàní. wọn bá yọ ọ̀gá sí wá báyìí kí wọ́n fi bá wàjà pé ha ìgbádùn báyìí ló wà nínú ẹ̀mí àwọ̀ báyìí ló kúnú ẹ̀mí oyin báyìí ẹ̀yìn ṣe láyé táwọn wá rùn báyìí tó lórí ilẹ̀ pẹ̀lú gbogbo látàwọn kó sí ọ̀dọ̀ tó jásí pé àwọn kan wà nù dàgbà ayé ni ọ̀rọ̀ kan tó lélẹ́yìí táwọn sálàfù wa sọ wọ́n ní yóò rí bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń sọ fọ́dọ̀ tí wa Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí kúdísí ọlọ́run ní inna abudi mu'min bí manzilati kullu khair ọlọ́run ní ẹ̀rí ẹrú mi tó jẹ́ mu'min ní bí manzilati ó ń bẹ pẹ̀lú ipò kan kullu khair tó já sí pé gbogbo ipò kọ̀ọ̀kan gbogbo ààyè kọ̀ọ̀kan tó bá bára rẹ̀ láyé gbogbo ohun tó bá tilẹ̀ sí láyé dáadáa ló jẹ́ fún gbogbo tó bá tilẹ̀ sí mùmín láyé dáadáa ni bàbá fi dẹ̀ra kan dáadáa ló jẹ́ fún bá fi nira kan dáadáa ló jẹ́ fún ó ṣòwò ó jèrè dáadáa ló jẹ́ fún ó ṣòwò kò jèrè dáadáa ló jẹ́ fún. àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n pàápì dáadáa ló jẹ́ fún ó ṣàfẹ́kù owó dáadáa ló jẹ́ fún ó ṣàfẹ́kù dúkìá dáadáa ló jẹ́ fún ó ṣàfẹ́kù bàbá dáadáa ló jẹ́ fún ó ṣàfẹ́kù ìyá dáadáa ló jẹ́ fún ó ṣàfẹ́kù àwọn olólùfẹ́ rẹ̀ dáadáa ló jẹ́ fún. ọlọ́wọ́ sọ fánàbí Muhammad nínú àdísì yìí pé ìntẹ́sìmọ̀ ní pé yóò ámì dùn ní yóò amídù ní gbogbo ń tá a bá ṣe fún mọ́mì ní pátá yìí máa dúpẹ́ fèmí ọlọ́run ni. wàhálà àzàhù náfùsàhù mìmbáìnì jàǹbẹ́yì tèmi ọlọ́run bá àdáwọ̀ sí ń gun ní sẹ́kẹ́ lọ́tún tí mò ń gun ní sẹ́kẹ́ lọ́sì tí mò ń fa ẹ̀mí ẹ̀ sọ́tún tí mò ń wá ẹ̀mí ẹ̀ sọ́sì. kò torí rẹ̀ kó ṣe kí ni jàmá kó kẹ́yìn tèmi ọlọ́run bá àlá ó ń dúpẹ́ fún mi náà ni ìkọ́sẹ̀ ìmáàn kí ló bí fúnmọ́mì ni òun náà ni ìgbádùn ẹ̀mí tọ́lọ́run bá ti ro ẹ̀mí rẹ̀ fún Islam àníwá ọ̀sàádà ṣe rí oríire àwọn ìpín rẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà nọ̀ọ́án méjì ló pín sí. ìfẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni aliwahamiya ìfẹ́ alákejì alahakikiya ṣe rí wàmíyà yìí sàádàtù wàmíyà àwọn àlùfáà ní kí là ń pè bẹ́ẹ̀. wani wọ́n ní ìyà sàádàtù lẹ́tì yẹ́bù asùn ìsánù àníà bàáìdà àní mini subhanahu wa ta'ala min min mini àjìnlọ́ ìsùbáàlàhù wàtàálà. فمن فمن الناس من يعتقد أن سعادة àwọn àlùfáà ní pe ní wa wàhánìyà sinu sàádà. òun náà ni oríire tọmọnìyàn ń wá. ọ̀nà tó wá ń gbà wọ oríire yìí bó ṣe fẹ́ rí oríire yìí gbogbo ọ̀nà tó ń gbà wá náà ló fi ń jìnnà sí ẹ̀sìn ọlọ́ọ̀ba òun ò wẹ̀sìn kó tó wá oríire. ṣe é mọ̀ pé múmi ni ó máa wẹ̀ sí kó tó ṣe kí ni jàmáà kó tó wọ́n rire. àmọ́ sàádà tún wà níyà àti wà níyà tún sàádà òun náà ni ó lè kíyàn wá kíyàn àti ẹ̀bùn la kí náà sì sọ kíyàn àti ẹ̀kẹ̀sìn kò pé kásáàsì ní ìtafẹ́jẹ́ kí ni ìtafẹ́ ni kásáàsì jẹ́ ìtafẹ́jẹ́ kí ni ìtafẹ́jẹ́. òun náà ní oríire tọmọnìyàn ń wá tó fi jìnnà sẹ́sìn tó bá wá torí ẹ̀ bá wá tẹ̀ lọ́wọ́ tán ẹ máa pè é lórúkọ mùsùlùmí ìmánì mùsùlùmí ó ti kó nùrù rẹ̀ ìṣe mùsùlùmí lọ́sàn-án àti lóru ó ti kó nù àlámọ̀rí gbèsè ayé rẹ̀ àárín ọlọ́run bó ṣe yẹ kó rí múmi ní bí àárín rẹ̀ ṣe yẹ kó rí pẹ̀lú ọlọ́run ọba tó dáa ṣe é mọ̀ pé àárín wa máa ń ta pẹ̀lú ọlọ́run ọba wa ni àárín tòun àtọ́lọ́run ọba ẹ̀ṣẹ́ kiri jẹ̀mọ́ ó ti bàjẹ́ látara ọmọ tó ṣe kiri òrìlè tó wá. ẹ mọ̀ wọ́n kún wọn lára jì láàárọ̀ tó bá tún di lóru àwọn náà ni wọ́n máa pè ní nínú ẹgbẹ́ awo wọ́n máa pè wọ́n nínú ẹgbẹ́ ìmùlẹ̀ wọ́n lọ torí gbogbo nǹkan tó já sí wípé kẹ́rọ̀ sí àti rí oríire yẹn àwọn ìlà ń pè ní tó bá gbà láṣẹ kí ni òun láàfún ẹ mọ̀ wọ́n lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn náà ni ó ti wọ ṣọ́ọ̀ṣì lọ àwọn náà lọ́dọ̀ àwọn oríwòyà àwọn aláwò ẹ wá sọ fún mi ẹ júwe fún mi ipò owó nìyẹn fẹ́ dì mú nàìjíríà lónìí bí o fẹ́ di pírẹsidẹ́ǹtì ni àbò fẹ́ di gọ́vnà ni tó ò ní wá oríire sí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. pírẹsidẹ́ǹtì wa ṣé kò dé rìdíìmù nígbà tó fẹ́ di pírẹsidẹ́ǹtì kí ló mú wọ rìdíìmù jàmá oríire kó o fẹ́ di pírẹsidẹ́ǹtì nàìjíríà. èyí tá a àwọn àmì èyí tó pamọ́ láàrin wọn àti ọlọ́ọ̀bà dẹ́dà àwọn oríire kan bẹ táwọn èèyàn ń wọ́n láyé lónìí wà níyà ni oríire fẹ́ẹ̀kì oríire fẹ́ẹ̀kì là pè bẹ́ẹ̀ ìntẹ́ pè lóríire wọn oríire kọ́ ẹ̀yin lẹ́ẹ̀kan wo kójú oríire fìtínà ni wàhálà àwọn àlùfáà ní in táwọn èèyàn wá ń pè lórí ire láyé alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni jamu olùmọ́ọ̀lì kíyàn kó ọrọ̀ jọ. ẹni tí ò bá ti lọ́rọ̀ àwọn èèyàn gbà kó ṣe kí ni jama olóríire ni. wọ́n ní eléyìí yàtọ̀ sọ́wọ́rù alimasakin anna limala huwa masdaru kullu khayr wọ́n ní eléyìí máa ń wá láti ń táwọn èèyàn àwọn èèyàn wo àwọn tá à ń pè ní tálákà wọ́n ti yà á sínú ẹ̀mú wọn yí pé báwọn bá ti lówó gbogbo orí ayé pátá òun làwọn ti ní. ẹ bá pàdé ẹnìkan ní sojẹ́ tálákà ọlọ́pẹ́ kí ni pírọ́blẹ́mù ẹ láyé tó bá ti ní fẹ́ pé pírọ́blẹ́mù yẹn ti sọ́ọ̀fù kí yóò sá ní tó ti lówó. owó yìí náà ni ọmọ twenty one years owó yìí náà ló wá tó fi pààyà rẹ̀ tó fi mú nǹkan kan lára àyà rẹ̀ tó fẹ́ fi ṣe kí ni jàmbá ẹ fi ṣòwò. ọ̀rẹ́ ọmọ kọmíṣánná owó yìí náà ló ń wá tó fi gbọ́mọ kọmíṣánná tó fi lọ gbé ásíbì kan tó wá ń pe pé pé bàbá rẹ̀ ká gba twenty five million lọ́wọ́ bàbá rẹ̀ kí ni wọ́n wá jẹ́ owó yìí ni ẹlòmíì ti pààyàn torí owó yìí náà ẹlòmíì ti bọ́ ọmọ anú ẹ̀sùn torí owó yìí náà ẹlòmíì ó ti mú ẹ̀jẹ̀ torí owó yìí náà kódà ẹlòmíì ti jẹ̀gbẹ́ nítorí owó yìí náà. àwọn ẹ̀jẹ̀ yìí jẹ́ bí i bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ gbogbo tí ń jẹ́ àwàhálà yóò ká kó fáwọn gbogbo tí ń jẹ́ ìdààmú ayé ìdààmú ẹ̀mí yóò kó fáwọn ọlọ́run láwọn tí máa ń ronú báyìí ọlọ́run ni ẹja júwe àpèjúwe wọn fún yín lọ́dọ̀ àwọn ọlọ́run ọlọ́run fẹ́ júwe àpèjúwe wọn. Suratu Nur aya thirty nine. ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim walladhina kafaru ọlọ́ni ẹ̀rọ àwọn kèfèrí àwọn tí wọ́n gbà yí pé owó ni gbogbo nǹkan báwọn bá ti lówó kò sí táwọn ṣe kí ni jàmáà kò sí táwọn ní ẹ̀yin náà sì ní kówó kọ́ ni gbogbo nǹkan Abíọ́lá lówó bó ṣe lówó tó sọ di president nàìjíríà wọ́n ló fowó ṣàánú bó ṣe fi ṣàánú tó sọ di president nàìjíríà ọlọ́run yóò wọ́n kẹfẹ́ rí àmàlùhùm ọlọ́ni iṣẹ́ tí wọ́n ń ṣe kásàrọ́ọ̀bẹ̀ ọlọ́ni ó dà gẹ́gẹ́ bí à ń pe náà ni ẹ̀rí pé kèfèrí ó múra ṣiṣẹ́ láyé ọ̀nà tó lọ sọ́nà ọ̀tàun láti Ṣàngó lọ sọ́nà yànàyẹ́sí ṣe é mọ̀ pé àwọn àsìkò kan wọ́n ní pásítọ̀ kan ló ṣe kí ni tó da ọ̀dà sí ayé ẹ̀kọ́ ọlọ́run iṣẹ́ ọdún àpéjúwe iṣẹ́ ọdún wọ́n múra iṣẹ́ rẹ̀ ó wà ní àpèjúwe iṣẹ́ rẹ̀ wọn àwọn kèfèrí kasarat ó dàgẹ́ bí àpè náà ni gbogbo kèfèrí láyé iṣẹ́ rẹ̀ rẹ̀ ó dàgẹ́ bí kí ni à ń pè náà sàmọ́tà ń pè ní à ń pè náà bàbá ń travel tàbá bọ́ sójú ọ̀nà tó tẹ́ dáadáa ìwọ tó bá láǹfààní àti wà níwájú tó bá súnmọ́ eh, driver seat àbò wà níwájú ojú òkùnṣẹ́gbẹ̀ dráìvà ó mọ̀ wọ ọ̀kan bí èpè kí ló wà ń bẹ̀ omi. ọlọ́run àwọn kèsè rí iṣẹ́ olóore wọn bó ṣe máa ń jọ ló fẹ́ àwọn ṣiṣẹ́ iṣẹ́ wọn ló pọ̀ tó bá yí o. ọlọ́run ní bìkí àti yàtọ̀ bùkún zọmọ àánú lìmọ́ra ọlọ́run ní ẹ̀rí gẹ́gẹ́ bí à ń pe nẹ́ta afọ yìí bìkí àti ó dẹ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ kan tó tẹ́ pẹrẹsẹ ni. àlà arúgbó mọ̀nbásátọ̀ ilẹ̀ tó tẹ́ pẹrẹsẹ tó tẹ́ lọ sálálú. yàtsábùhù zọmọ ánùn máa tẹ́ni tó ń wà tó rí à ń pè náà pé à ah, bó àgbà ṣe ń gbẹ mí tí n bá ti dí ọ̀kan omi máa ṣe kí ni màá mu mu mu yóò ṣe kí ni jàmáà yóò sú mi. ìtumọ̀ rẹ̀ ní pé iṣẹ́ tó wọ́n ṣe yóò ṣòwò ní àǹfààní òun ìrẹ́dàgbà nídìí lọ́dọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ ni ìzàjá ààrùn lámúyẹ́jì ṣe án. àmọ́ bàbá dé ibi tó rò pé omi ló ṣe kí ni omi lọ́rọ̀ náà ó bá rí i pé ilẹ̀ tó tẹ́ pẹlẹsẹ ní kò ń ṣomi. omi lòun pè àṣé ọ̀gbọ́n ṣe kí ni jama ọ̀gbọ́n ń lọ ní o ọlọ́ọ̀ níbi iṣẹ́ kèfèrí ó ṣe rí ní ọjọ́ ẹ̀san nìyẹn bẹ́ẹ̀ náà ni ọ̀la tó bẹ̀yí tí owó ló ṣe gbogbo nǹkan bí tẹ̀lé náà ṣe kí ni bí ó ṣe ń tó bàbàrà lórí tọ́ nìyẹn. fàwájàdà ìndáwù wàwà fáhù ìsàbáhù ọlọ́ni yóò padà wá rí ọlọ́ọ̀ba Allah lẹ́ni tí ó san án lẹ́san gbogbo iṣẹ́ tó ṣe kí ni èyí tó ṣe láyè. àwọn èèyàn kan gbà yí pé oríire lówó. bó o bá ti lówó láàgbà kó o jó lóríire láàgbà kó o ń bẹ lójú ọ̀nà ojú ọ̀nà rè àwọn àlùfáà wa ní sórí bẹ́ẹ̀ wọ́n ní owó rà láfíà owó kò ra àláfíà owó kò ra dùnú ẹ̀rí olówó mi bó ṣe lówó tó ọmọ rẹ̀ igbó ló ń fà káàkiri. tẹ bá dénú ní olóhùn bó ṣe lówó tó gbogbo àwọn ọmọ tó bí ìmbẹ́sáìtì gbogbo wọn pátá tí ò ní lè pè kan ránṣẹ́ báyìí ni wọn ṣé máa rò pé ṣé ṣìfún náà ló sì bí gbogbo àwọn ọmọ yìí. mélòó mélòó alówó tó já sí pé ibi tó lówó dé ó kú fún ara rẹ̀ ní ìsín ní ìsín ni látara àbẹ́rẹ́ fún ṣe kiri jàmáà tó pa tí àbẹ́rẹ́ àyàn ò sì lè gbálẹ̀ tí ó yàn lè mélòó mélòó olówó tó já sí pé oorun oorun tí wọ́n kọ́ bẹ̀gbẹ́ nílẹ̀ tó ti sùn lọ́hùn yóò lo àìmeye tábìlẹ̀tì kó tó sùn mélòó mélòó olówó tó rí bẹ́ẹ̀. ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà tó sọ láàyè nínú al-Qur'an al ọlọ́niwa ìlú ńlíkúlì wùmázá ti lùmázá ọlọ́ni ẹgbẹ́ wọn ọlọ́ọ̀bà Allah kó máa bá gbogbo àwọn ẹni tó já sí wípé wọ́n máa ń búyàn pẹ̀lú kíni pẹ̀lú pẹ̀lú ìmọ̀ ìmọ̀ ṣàpèjúwe búyàn wọ́n lè fọwọ́ búyàn pé lágbájá tá à ń sọ yẹn ò nìyẹn o ẹni tó ju ẹ̀dá yẹn wọ́n ti fọwọ́ ṣe sáyìn ìyá tó sọ́ra yẹn ẹni tó sọ́ra yẹn àwọn máa fọwọ́ búyàn máa fi sáyìn búyàn ọlọ́run gbogbo àwọn tí bá bún yàrá yẹn pé short short short tó bá sọ pé short yẹn tó mọ̀ pé bàbá kúkú làwọn ṣe kíni òun làwọn sọ òun. báyìí lópọ̀ kọ̀ọ̀rọ̀ náà fẹ́ bu wa ní ọ̀kọ̀lọ̀kọ̀lọ̀ tó falà ráyìn. ọlọ́run gbogbo àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ àyòkánú àkújá àmúrà ni ó jẹ tiwa. lùmàdà àtàwọn tí máa sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn àwọn tí máa jẹ ẹran ọmọ ìyá wọn lẹ́yìn tí wọ́n máa ń sọ̀rọ̀ ọmọ ìyá wọn lẹ́yìn láì dáa ọlọ́run ní egbé òun ọlọ́run kó má ṣe kí ni kó má bá wọn. nígbà tó ọlọ́run wá parí tàwọn ìyẹn tán ọlọ́run wá ní alẹ́dí jama amalahu. àtàwọn tó já sí wípé wọ́n ń kó ọrọ̀ jọ wá àdáda bákan náà ibi tí wọ́n ń kó ọrọ̀ jọ dé àwọn ní òní ó dòwò pé alihamudulilayi ibi tó dé lónìí ibi tá a lọ́rọ̀ dé lónìí ẹsẹ̀tì mẹ́fà ni mo ní ní Ṣàngó mẹ́wàá ni mo ní làbújá Port Harcourt property mi ń bẹ̀ China mo ní nǹkan báyìí ń Britain London mo ní nǹkan báyìí ń America mo ní nǹkan báyìí ń bẹ̀ yàtàbọ̀ anamalawu akilada ọlọ́run tó wá rè ní pé báwọn bá ṣe kọ́ lọ́jọ́ só báwọn bá ṣe pọ̀ tó làwọn ò ṣe pẹ́ tó láyé sẹ̀mọ̀ kọ́ gbà pé owó ló ṣe gbogbo nǹkan wọ́n gbà pé owó ní ó fáwọn ní ẹ̀mí gógùn wọ́n gbà pé owó ló ṣe gbogbo nǹkan wọ́n gbà pé owó ní ó fáwọn lálàáfíà báwọn bá ti lówó àwọn ó ọlọ́ni kálá láyún bá dáná fi lè wó tọ́mà ọlọ́ni gbogbo tí wọ́n rò wọn rí bẹ́ẹ̀ owó kò kí ń ṣe ìdùnnú ní ti pàápàá kò kí ń ṣoríire ní ti ni o ní ti pàápàá. wakana hasan rahim allah ta'ala yaqul afar hasan ọlọ́run wa kẹ́ wọ́n sọ báyìí pé wàláhì ọlọ́run fọlọ́ọ̀bà láàbúra máa ahadu dirhama illa azallahu Allah àbá ní ẹnìkan kò ní ẹnìkan kan ò ní gbayì pẹ̀lú ipe owó la fi mọ́ owó tó ló ṣe kíni ló fi gbayì tí wọ́n rẹ̀ wípé owó tó fi gbayì yẹn òun náà ní gbogbo nǹkan àyàfi kọ́lọ̀ padà tún yẹpẹrẹ rẹ̀ pẹ̀lú owó yẹn náà owó tó fi gbayì ń tẹ́ fi mọ́ òun tó bá kówó ní gbogbo nǹkan òun bọ́lá òun gbà yẹpẹrẹ rẹ̀ náà

yóò rí bẹ́ẹ̀ wọ́n ní ń táwọn sọ ó lẹ́rìí ọlọ́ni wà máa yúgù ní ánìwò máa lùhú ìzà àtàrọ̀ dáa ọlọ́ni wà máa yúgù ní ánìwò máa lùhú ọlọ́ni owó rẹ̀ dúkìá rẹ̀ tó ní kò ní gbàálẹ̀ ìzà àtàrọ̀ dáa nígbà tá a bá fẹ́ jù sínú lálẹ́ kìyàmà ìkọ́tẹ̀ iman àwọn àlùfáà wa wọ́n ní kàmù min gina la yọrọ sàádà asàrọ wọn ní mélòó mélòó ọlọ́rọ̀ láyé ni ò rí dùnnú lápẹẹrẹ rí pẹ̀lú ọ̀rọ̀ tó ní fi àyà ti hì níṣẹ́ mi tó lò ẹ mọ̀ pé sàádà kan ni kébi pọ̀ kò sì bọ́ lọ́dọ̀ kẹ́míìsì mẹ́rin kó ra nǹkan kò sì jẹ́ o mọ̀ kórìíre kan ni wọn ò bí Tinubu dáa kó ra nǹkan lọ́dọ̀ kẹ́míìsì wọn tí mo gbé láàárọ̀ là. èmi kan pààrọ̀ ní ìsìn òdì tí sọ́ńgbọ ọkọ̀ ìyáálé olóúnjẹ kan ẹ̀fún lábàlà mẹ́rin orí ọjà kan kí ọjà méjì kódà tuntun táì ó ti lọ ó ti di bí ó ti ń lọ sí ẹ ṣé dáńgó ti lè ṣe bẹ́ẹ̀ òun ló jókòó ní ìsìn tọ́kọ̀ rẹ̀ balẹ̀ yìí tó bá gbọ́ gbin mọ̀gbọ́gbọ́ sí kankan olówó olè yìí mọ̀ láyé tó lè bá jókòó báyìí. àfààní wà láàbá ọmọ fi máa wà wà mọ́sí wà kódà kò tó wò rí ní gbogbo ibi tó ti ń bára rẹ̀ bóyá ní ló ń bẹ ní àbájò ló ń bẹ ní o tó ti ń bára rẹ̀ kò tó wò rí ó sì lówó lọ́wọ́. afáwárí wa ká min gínà yasamẹ́nà ní mouth mélòó mélòó ọlọ́rọ̀ láyé sẹ́yìn tọ́pọ̀ lọ́rọ̀ tó yẹ kó ń tàn máa gbókòó tiẹ̀ kúrò láyé ṣùgbọ́n nìkan ló lówó sáṣírí ẹ̀ tú tó sì gbóògùn jẹ ọ̀nà ọ̀bẹ̀ ńlọ́wà ó lówó lọ́wọ́ ó wá ṣe díìlì àṣírí wá tú ó wá lóbi pé ìjọba ó ṣe kí ni ìjọba ó fòun ṣe ẹ̀sìn fúnra rẹ̀ ló po ògùn eku ló pè mọ́ nǹkan tó sì pè jẹ ló sì kù. afáà ni bó ṣe rí nù. wọ́n ní torí wípé ìfẹ́ náà wà kọ́lẹ̀ ṣáàrù. òun sọ fún wa wípé wàlá sún àárọ̀ sàádàtà jamu umalin. afáàní ni sún àárọ̀ sàádàtà jamu umalin. afáàní àwọn ò òun tòun wàlá sún àárọ̀ òun ò sàádàtà ife ọrẹ dá oríire ni kíyàkó ọdọ kíyàkó ọdọ owó orí rẹ̀ owó orí bẹ́ẹ̀ lọ́dọ̀ tòun. wàlákìnnà Walakina yóò wà ṣàìdùn wàlákìnnà wà ṣàìdùn. àfààní táwọn ni kíyànjú olùpayọ̀ ọlọ́ọ̀bà Allah. kíyànjú olùpayọ̀ làwọn mọ ní kíni làwọn ìkọ́tà ìmáàni. àwọn èèyàn ń wá oríire sára kí ni jẹba sára owó wàhálíyà ni o oríire tí ò lọ títí ni. wọ́n ní ọ̀nà tó dì táwọn èèyàn máa wá wọn ní ire sí òun náà ni anafid ipò torí táwọn gbà yí pé fi ìyá mùlíkù táwọn bá ti nípò àwọn ọmọ lágbára wà láyémúlákù wọn ò ní lágbára láwọn lórí wàyà kùmù àwọn ọmọ dájọ́ pẹ̀lú pò wà láyú kàmù àwọn oníṣẹ́ kí ni wọn ò ní dájọ́ láwọn ní orí wàyà amòrò báwọn bá nípò àwọn ọmọ pàṣẹ wàyà nìha àwọn sì máa kọ́ wàhùwà sẹ̀yìn ìdùnmọ̀tẹ́rẹ̀ àwọn ojú orí táwọn yóò máa ṣe kí ni táwọn yóò máa tẹ̀lé àwọn àlùfáà ní àwọn èèyàn gbà pé ipò ní oríire wọ́n wá lọ́wọ́ bo nǹkan tí wọ́n ní gbogbo tí wọ́n ní láyé ni wọ́n ná sí káwọn lè bá ṣe kíni káwọn lè bá dépò. bẹ́ẹ̀ lọ́sàn máa ń bọ̀ ẹ̀yin náà rí bọ́n ṣe máa ń jí àwọn èèyàn gbé ṣeré ẹlòmíì òdìdí ọmọ ọmọ tuntun wọ́n fi kó ṣẹ fún kó lè bá di sínétọ̀ ẹlòmíì ìyàwó rẹ̀ lọ sí kó lè bá di kánsẹ́lọ̀ ẹlòmíì ọmọ rẹ̀ lọ sí kó lè bá di gọ́fúnà ẹlòmíì ìyá rẹ̀ lọ sí kó lè máa bí ìtọ́mẹ́dì nínú àwọn kò tí wọ́n ń dùn láyé. gbogbo tí wọ́n ní ni wọ́n ná sí torí pé wọ́n gbà pé ipò òun báwọn bá ti ní àwọn ti ní gbogbo kí ni àwọn ti lóríire ó bá wá nípò náà tán yóò wá di ẹni tí wọ́n mọ̀ ṣọ́ lọ́wọ́ ṣọ́ lẹ́sẹ̀ ẹni tí ò ní lọ bí tó wù lásìkò tó wù bó bá ti nípò débì kan wọ́n ó tún gbàyànjá pé ibi tí mo fẹ́ lọ iṣẹ́ mo lè lọ lọ́wọ́ àwọn èèyàn kan kó tó lọ lọ béèrè tó bá súnmọ́ àwọn tó nípò tó bá ní bàbá ẹ̀ gbọ́dọ̀ lọ o tó bá ló ṣàgírí kó lọ wọ́n ní ìyá yòówù ni anything tó bá ṣẹlẹ̀ sí ń bẹ̀ ẹ kàn sáì fún wa pé ẹlẹ́fẹ́ lọ àmọ́ wọ́n ní ìsìn ó lè dàrú làkúnṣe kó lọ bàtà ta ni ó mú ọtí ìkọ́sẹ̀ iman àwọn olùkọ́ àwa ní ìǹtẹ́ fi mọ̀ pé ipò ipò táwọn èèyàn wá ń wáyé lẹ́yìn tó bá dípò náà tán súnmọ̀ máa dà súnmọ̀ máa dà súnmọ̀ ní mouth lẹ́yìn tó bá dípò tán kí ló tún kù fún wa bó o bá kúrò ń bẹ̀ kí ni òpèrè àkúgbé wọn kúrò mẹ́jọ náà ikú ikú ni wọ́n ní akẹ́kọ̀ọ́ lára ọ̀kan náà àwọn khalifa àwa mùsùlùmí àfa àwa tá ń pè ní Harun Rashid afáwọn Harun Rashid olórí ni wọ́n wọ́n ní ipò wọ́n sì jẹ́ lórí àwọn mùsùlùmí wọ́n ní bàbá yìí qala liman awlahu lamma adarat wafatuhu Harun Rashid al-Khalifa qala liman awlahu i'malni ila qabri àfáà wa sọ fún ẹni tí ó súnmọ́ wọn nígbà tí wọ́n pọ̀ káku lọ́wọ́ tó ti rí pé àìsàn tó ń ṣàwọn yìí ikú náà ni ẹ̀yìn ẹ̀ wọ́n wá sọ fún ẹni tó wà lẹ́gbọ̀n wọn pé ìmọ̀lù ní ìlà kọ́bùrì sàárè tẹ́ fẹ́ sinmi síhùn ẹgbẹ́ mi lọ́bẹ̀ àwọn fẹ́ rí sàárè hùn. wàhálà sọ̀rọ̀ ilé yìí bá a bá ti gbé mi débẹ̀ mo fẹ́ rí sàárè òun fa amaluhu ọba gbé bàbá ọba gbé wọn lọ́dún sàárè tó fẹ́ ṣe wọ́n sí tó ti bá wọn gbẹ́lẹ̀ láàdì tó ti bá wọn gbẹ́lẹ̀ nígbà tó wá débi sàárè yìí lẹ́sìn mọ̀ pé ipò ipò náà oríire kọ́ oríire kọ́ ni kò wàhálà ni Buhari ní ìsìn ìwọ̀nba ọdún tó ń lò tó fi jẹ pẹ́sidẹ́ntì Nàìjíríà ó ti dá àwọn àjọ Ọlọ́run gbogbo àti boko haram pa yóò rojú ẹ̀ àwọn ẹ́sìmá gbogbo àwọn tí wọ́n pa yóò rojú ẹ̀ ọ̀nà tí àwọn mọ́tò gbà kọjá tó borí sọgbó yóò rojú ẹ̀ gbogbo ibi tó pará ìlú yóò rojú ẹ̀ gbogbo àwọn parí ní ìfọ́kó lọ tí wọ́n kó pamọ́ yóò rojú ẹ̀ gbogbo àwọn rojú ẹ̀. ipò ni wọ́n ń jà káàkiri fún ni wọ́n ń lọ́bì ló ń lọ́bì ń lo lọ́bì káàkiri nítorí ẹ̀ ẹ fi mí jẹ ẹ fi mí jẹ wàhálà ló ń wá síra rẹ lọ́rùn ló fi já sí pé àwọn àlùfáà àwọn sálàfù wa àwọn òkè ń dá sọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ òṣèlú wọ́n fi wọ́n lẹ̀ ni ẹ máa yanjú ẹ̀ fúnra yín torí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì òṣèlú ni kò kọ́ lóṣèlú o kó wá lọ gbé àdìsíkú dìsíkú Tinubu pé kó kà á tó wẹ́ẹ́ fi ṣe kò wúlò. aláàfẹ́ kò wúlò fún Buhari ìjọba ṣe olóṣè kiri jàmbá oníwọ́ṣe wọ́n àtọ́wọ́ jẹ́ afọ́wà aró Rashid bí wọ́n sáré wọn fàlámàrọ̀ áhù wà nẹ́sọ̀rọ̀ ilà déṣìhì wọ́n àtọ́wọ́ rí sáré wọn wọ́n wá wo ẹ̀gbẹ́ wọ́n wá rí àlejò wọn kẹ́ ìmọ̀lẹ́jì tí wọ́n rí ikú ìyẹ́bù kiri alàǹbàkọ́rù alàǹbàkọ́rù wọ́n ní bàbá yìí kẹ́ nígbè ìrora wọ́n pariwo kí ni wọ́n sọ wọ́n ni wọ́n máa agini wọ́n máa agini annin máa líyà alaka anni sultaniya wama agni anni maliya alaka anni sultaniya Baba ní wama agna anni maliya bàbá níbi táwọn fẹ́ wọ̀ yìí wò lè gbà wọ́n lẹ́m̀bẹ́ o alaka anni sultaniya gbogbo agbára táwọn lò táwọn èèyàn mọ̀ pé lágbára ara wọn gbogbo ẹ̀ ní ìsìn ó ti dòfo. súnmọ́ bẹ́ẹ̀ ọba sọ báyìí pé yá màá láàyè zílù múlíkùhù mo pe ìwọ ọlọ́ọ̀ba tó já sí pé ìṣèjọba tí ò kí ń yẹ táwọn ti yẹ báyìí ó ti bá máa ràn lọ́wọ́ báyìí mo pe ìwọ ọlọ́ọ̀ba tó já sí pé ìṣèjọba tí ò kí ń bọ́ lọ́wọ́ ìrì àmàmù ìrì àmànùkọ́dì zálà mọ́lùkòhò kẹ́ni tó já sí pé ìjọba tiẹ̀ ṣe kí ni ó ti yẹ ó ti fẹ́ mọ́ lọ́wọ́. ìkọ́tẹ̀lì iman eléyìí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn máa ń wá oríire sí. ìjọba àbáṣà fẹ́ kú ẹ̀yin náà mètò àbáṣà lórí nàìjíríà àbáta ṣètò débi tó kúnlẹ̀ àbáta ṣètò débi bó ṣe kí ni ètò ẹ̀kúnlẹ̀ tó kúnlẹ̀ mọ́ kò sínú ìsù nàìjíríà rí olórí tó rọrùn zero party kò sí bọ́wọ́ pátá pátá ni wọ́n àdọ́ta àbájá president of Nigeria ó sì fẹ́ gbagba ó fẹ́ gbé aṣọ ológun lẹ̀ ní October 4th kó sì wá gbádá as president of Nigeria ọlọ́run sì pa ní July àbí June June sixteen bá gbàgbé June six or eight. June seven June seven torí Abiola kú ní July eight bá ṣe mistake oṣù kan náà síra wọn náà ni. ẹni tó ń tàn máa. October first tó ti parí ètò tí ò sẹ́ni tó fẹ́ yẹ lọ́wọ́ jama kí ló yẹ lọ́wọ́ owó jama ikú wọ́n gbé kúrò lásán rọ̀kì wọ́n lọ bò mọ́lẹ̀ ní Kánò ọmọ Nàìjíríà ń parí pé ọpẹ́ o ah Abacashi wa di pírẹsidẹ́ǹtì báyìí ọlọ́ni ẹ ṣe sùúrù abẹ́yẹ ẹ ṣe sùúrù díẹ̀ ni àfẹ́ ṣe lẹ́ẹ̀kan náà ìbákásí náà ń bọ̀. ìjẹ́ tábàṣà kú kí ló bá wọnú sàárì ìjàmbá ibi táwọn èèyàn wọlé sínú táwọn èèyàn bá ma gbogbo ẹni bá jọ lórí tí wọ́n káwọ́ pọ̀yìn sọ níwájú ọlọ́run ìyò ní dépò ẹ̀ ìyò ní dùú láyé. wọ́tẹ̀lì iman ṣé ẹ rí kẹta táwọn èèyàn máa ń wò pé orí ń bẹ́ńbẹ́ oríire ń bẹ́ńbẹ́ àṣùhúrọ̀ òun náà ni gbajúmọ̀ àwọn sálàfù wa ni man ahabba ṣùhúrọ̀ la yuflu abada wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti nífẹ̀ẹ́ pé káwọn ṣáà jẹ́ gbajúmọ̀ kóun jẹ́ gbajúmọ̀ wọ́n ní kò ní jèrè láéláé kò sì ní jèrè nítòótọ́ ẹ mọ̀ pé gbajúmọ̀ ń lẹ́sìn gbajúmọ̀ ń lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ àdínì ẹ gbajúmọ̀ ni wọ́n lẹ́ẹ̀sì rí pé wọ́n fẹ́ ṣe nǹkan ọmọ wọn padà lọ́n fẹ́ kiri yó ọ̀pọ̀ àwọn olóṣèlú gbajúmọ̀ ni wọ́n lẹ́sìn lẹ́ẹ̀fì ìyàwó mùsùlùmí ọkọ kèfèrí ó lè máa sọ̀rọ̀ tó bá kọjá gbogbo ẹ̀ṣẹ̀ ọgbàjúmọ̀ ni ìkánu wọn ọjọ́ tó ṣe wá ní ìwà síkọ́ ló pè ní ó ṣe wá ní ìfọ́nà tó ọ̀nà kó mọ́lẹ̀ wọ́n ti pẹ̀lú àlùsúnà wọ́n pẹ̀lú àlùsúnà ìkọ́tà ìmáàlì ló fi já sí wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ẹlòmíì wá wá gbajúmọ̀ débi wípé kódà ó fi ẹ̀sìn rẹ̀ lágbajúmọ̀ ẹ̀sìn rẹ̀ ó tà ó fi lágbajúmọ̀ ẹ̀ẹ́rì lára àwọn olóṣèlú lónìí wọn ò lẹ́sìn mà olóṣèlú wọn ò lẹ́sìn àbáwọn olóṣèlú wa lẹ́sìn jàmá wọn ò lẹ́sìn ìjọ wo ni wọ́n ń ṣe mítìn ní house of assembly sásìkò òun wá tó títí tó sọ̀rọ̀ sọ pé ah, mùsùlùmí ni mí o ó yẹ já lọ kírun ẹ̀yin gbọ́ rí sẹ́yìn gbọ́ rí. nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ ẹgbẹ́ ìwá kí ló fi dìbọ́ǹkì ẹ̀ sáyà lùkùnrin náà fi dìbọ́ǹkì ẹ̀ àdáàdì sàdábì wa Muhammad kọ́ọ̀tọ̀ ni wọ́n sọ pé kọ́ọ̀tọ̀ wa ò bá mu kọ́ọ̀tọ̀ wa ò bá mu náà sọ. ìkọ́tẹ̀lì iman kí la wá ń pè ní akíkọ́tù sàáàdà torí àsìkò àwọn àlùfáà ní ẹ̀rí akíkọ́tù sàáàdà òun náà ni tọmọnìyàn ní tó ń ṣẹ̀mí lábẹ́ rẹ̀ tó já sí wípé oríire tó ní lábẹ́ ìmọ̀ sílọ́hún ọba àti ìmọ̀ tẹ̀lé ìlànà nàbìwá Muhammad sallallahu alayhi wa sallam òun gangan là ń pè ní oríire ọlọ́run bá ní wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar. ọlọ́run bẹ́ẹ̀ bá wọn mùmínì àdúrà wọn ní pé rabbana ìrẹ́ ọlọ́run atina fid dunya hasana fún wa ní dáadáa yé wa fil akhirati hasana bákan náà fún wa ní dáadáa àlìkìyàmà. wa kí azaba náà wọ́n náà wá sọ ya nù yẹn wa muhammad adiisi yi saad bun adiwa court saad orúkọ máa ń ròyìn. ó lè mú islam sọ yí ẹni tó pàdé sí wa sáàdì lórúkọ wọ́n fẹ́ júwe dáadáa wọ́n fẹ́ júwe oríire fún wa. sáàdì ní nǹkan kan ń bẹ oríire ni. alákọ̀ọ́kọ́ àlìmọ́ra atu àsọ́ọ̀lẹ̀ ha òun náà ni obìnrin rẹ̀. ẹni tó bá ti fún láwọn fẹ́ dárúkọ yìí ọlọ́run lóríire láyé. àlùbọ́ràhátù sọ́ọ́lẹ́ hà obìnrin tó dáa sọ́lọ́hún tó lẹ́sìn ó dáa sọ́kọ àlùbọ́ràhátù sọ́ọ́lẹ́ hà ó ní sọ fún kóyà àsìkò alùkọ̀ tó kó tó gbé báàgì kó máa bọ̀ wá sálùkọ̀ ní wọ́n sọ fún ẹ pé ẹjẹ́ lọ sálùkọ̀ àbú àlùbọ́ràhátù sọ́ọ́lẹ́ hà ni kò ní ṣe bí pọ́kọ́ àlùbọ́ràhátù sọ́ọ́lẹ́ hà ni bó ṣe ń du ọkọ nú náà ni yóò máa dùn àwọn ẹbí ọkọ ní pé àbú mo tiẹ̀ lówó kan mo fẹ́ lọ kí àǹtí yín tó wà ní abúlé ẹ̀gbá orúkọ wọn bùkátà sí nǹkan kan gbà tí mo lọ sọ́dọ̀ wọn mo fẹ́ ṣe nǹkan náà fún wọn àlùbọ́lá tún sọ́ọ́lẹ̀ àná. àlùbọ́lá tún sọ́ọ́lẹ̀ àná bọ́sọ̀ bá fún un tó bá rùn kọ́kọ́ fún un yóò gbà pé ah, ìtọ́lọ̀ ní káwọn máa rí lásìkò táwọn wà èrè àlùbọ́lá tún sọ́ọ́lẹ̀ àná. ìbànújẹ́ ọkọ ni ìbànújẹ́ tiẹ̀ náà àlìmọ́lá tó sọ́ọ́lẹ̀ àná ìdùnnú ọkọ ni ìdùnnú tiẹ̀ àlìmọ́lá tó sọ́ọ́lẹ̀ àná ó di nílé sọmọ pé wọ́n tiẹ̀ ìwọ́n tiẹ̀ ìwọ́n tiẹ̀ tá a bá fi ẹ́ sí di ìkómọ ní family house ìwọ náà kò gbọ́ ẹran tán ọ̀rọ̀ sì ní fún ọlọ́mọ ní kankan ó ń ṣe sọ́ọ́lẹ̀ àrùn orí ọkọ́ bí ọmọ olùgbàtò sí tó lè sọ́pọ̀ ọkọ̀ rẹ̀ fẹ́rẹ̀ rẹ̀ wà á pè ń tiẹ̀ láwòrán tí ọ̀gá náà ni káwọn ẹni pé ha alimọ́nàhátù asọ́ọ̀lẹ̀ ha ìdìnnú ọkọ ní òmò wa gbogbo gbà ànábìlẹ́ni tọ́lọ̀ ọba fún ọlọ́run ti fún ní sàádà kan. wàlìmọ́sìkànú àlùwáàfẹ̀ òun náà ní ilé tó fẹ̀ ó di mélòó dáadáa ó di méjì ilé tó fẹ̀. ẹ tọ́lọ̀ bá kọ́lé fún sitirumu bẹ nínú ilé rẹ̀ bẹẹdúrúmù tiẹ̀ àti ìyàwó bẹ fún sàmọ bẹ fún dáìní bẹ́ẹ̀ lọ́wọ́ ti fún ẹ lórí rẹ̀ láyé tó wáyìí wọ́n tó sì gbálé náà ni bí ara ṣẹ́ kọ́ńtẹ́ ló gba ní oníyàrá onífálọ̀ tó ń lò sí èyí tí wọ́n fọ ìyàwó rẹ̀ ṣe kí ni tí wọ́n ń lò sí ọlọ́fún wọn náà bẹ́ẹ̀ wọ́n ní two bedroom flat wọ́n ti ní bedroom flat wọ́n ní four òfòwò gbà ní ó ni maskanu al-maskanu al-wasi ọlọ́ọ̀ ti fọ́ ó di mélòó jábá ó di méjì. ànábì wa musa salamu wa sọ yìí pé wàlìjẹ́rù asọ́ọ̀lẹ̀ òun náà ni alábàgbé dáadáa. ẹlòmí bí o bá ṣe dáa fún tó alábàgbé rẹ̀ ni ò dáa. alábàgbé bolóńgbàgbé olùbáfẹ́ ṣàánú rẹ̀ yóò fún ọ ní alábàgbé dáadáa alábàgbé rẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ló nífẹ̀ẹ́ rẹ̀ kò ní jàmbá rẹ̀ wọ́n ló ní jàmbá rẹ̀ yóò fún ẹlẹ́tọ̀ rẹ̀ ìwọ́n ló fún lẹ́tọ̀ tiẹ̀ náà ẹlẹ́kẹ̀rin anabi wa anabi ni wàlímárìkàbù alihuhinij alihanij alihanij òun náà ni alimarikabu alihanij nǹkan ìgùn èyí tí ó já sí wípé kò kí ń ṣe bá mi ti kárọ̀ mi sí àwọn mọ́tò bíi five million naira three point five four million tó bá ṣáná sílẹ̀ kan báyìí sìn ló ń lọ anabiwa Muhammad anabi ní ẹni tó lọ bá tún kú láwọn nǹkan tá a dárúkọ yìí torí àsìkò anabi ní ọlọ́run ṣe kí ni jama ọlọ́run ti fún ní ọlọ́run ti fún ní sàádà kí wọ́n làwọn nǹkan wọ́n máa ṣẹ̀bí ìlú ilẹ̀ sàádà ojú ọ̀nà wo látọ̀ táàfì rí sàádà táàfì rí rí alákọ̀ọ́kọ́ alìmánu wàlìámẹ́lu asọ́ọ̀lẹ̀hà a ní ìmánì a sì níṣẹ́ rí a ní kí ni jama a ní imani a sì ní ìṣẹ̀rì alákọ̀ọ́kọ́ nù ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni wà ladhina amanu ọlọ́ọ̀ni ẹ̀rá olùgbàgbọ́ òdodo wà á nílùú sọ́ọ̀lì ha tí wọ́n ṣe kí ni tí wọ́n tún ṣiṣẹ́ rè wà á minú bímánù zila ala Muhammad wọ́n sì nígbàgbọ́ sí tí wọ́n sọ̀kalẹ̀ sanaduwa Muhammad sallallahu alaihi wa sallam wàhálà ákùnmí rọ́bì im wọ́n sì gbà yí pé gbogbo ntànàbì mú wa nínú súnà wọ́n gbà gbogbo ntànàbì mú wa nínú alukur'an òdodo látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ lọ́wọ́ bá wa. káfàrọ̀ á ní ọmọọṣẹ́ yìí á ti im ọlọ́ni gbogbo àṣẹ wọn pátá láti kí ni láhàkó fún wa. wà á sílá àbáàlàhùn ọlọ́ni gbogbo àlámìnira láti kí ni jẹ́mọ́ òun látúnṣe fún wa. sàádà àṣẹ̀bílù ilẹ̀ sàádà àkọ́kọ́ ni pé kíyàn ní máa ní kó sì máa ṣiṣẹ́ dáadáa. ó gbọ́ lọ́n gbọ́ ó sì máa ṣiṣẹ́ rí. sọ́mọ́ ní iṣẹ́ rẹ òun ni pé ó kọ́kọ́ ṣiṣẹ́ rí fún ara rẹ fún ẹ̀mí ara rẹ. ó ṣiṣẹ́ rẹ fún ẹ̀mí ara rẹ ó ṣiṣẹ́ rí fáwọn ẹbí rẹ tó dẹ́gbà ní ẹlòmíì máa ń kọjá àyà rẹ̀ kò rẹ́mi ara rẹ̀ kò rán ẹbí rẹ̀ kò rán ma èyí tí wọn ò níbẹ̀ lọ́rọ̀ àríkì àmọ́ ní ọmọ ṣe kí ni yóò mọ̀ lé káàkiri. ẹlẹ́ẹ̀kejì ìkọ́nà kù sọ̀lá ó máa kírun fún Allah subhanahu wa ta'ala ó máa kírun fún Allah àwọn àfáà ní asọ̀lá tu kúrọ̀tún àìní lil wọ́n ní ẹ̀rí ìrun ìtutù ojú ló jẹ́ fáwọn mùmínì wàrà àtúlẹ̀ máa lè mọ̀tàkìn ó sì jẹ́ olórí ọ̀rọ̀ fáwọn tá ní àwọn ìgbàgbọ́ òdodo ó wọ́n tún fún àlà ẹ wá rí irun yìí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni ju'iltu kúrọ̀tà àìní fi sọ̀lá ànábì ní wọ́n fi tútù ojú mi síbi kíni síbi ìrun ànábì àsìlámù sọ fẹ́ nìkan tó wá bá tó sọ yìí pé inú òun anabi ni sọ́là anabi ni sọ́lì fa iná fi sọ́là ti ṣàfà anabi ni lọ kírun lọ kírun torí ìrun tí mo ní ọlọ kírun lọ́fíìlà tí mo ní ọlọ yan ọlọ́run tara rẹ̀ fún ẹ ní ìwòsàn ẹ̀kọ́ tàbí iman ẹni máa ń wá sàádà kó máa ṣe kí ni jama kó máa kírun fọlọ́ ọba Allah subhanahu wa ta'ala bákan náà tìlàwátìlù Qur'an kẹrì kí ẹ máa ka alukur'an ẹni bá wá sàádà kó máa ṣe kí ni kó máa ka alukur'an karim ọlọ́ni kúl bifadlillah wa biramati fàdìzálíkà fàlìyàfùrọ̀hù huwa khairu mimma yajma'un suratu yunus aya fifty eight ọlọ́ni rẹ̀ muhammad sallam kúl bifadlillah máa sọ pẹ̀lú orí ọlọ́ọ̀bà allah wa biramati àti àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ wábì záàlìkà fàlìyà fúrọ́hù pẹ̀lú eléyìí ni ẹ fi máa dunnú wúwà kọ́ ìrù mímọ ẹ̀yẹ̀jìmọ̀ àwọn òun ni tó lóore tí a máa kó jọ nítorí rẹ̀. afáàbùnà abbas àsìkò ti lọ wọ́n ní fọ́dúnlù láàrin alukur'an wọ́n máa ní ẹ̀rí ráàmà yẹn òun náà ní islam ẹni tọ́lọ́ bàbá ti fún ní kur'an tọ́lọ́ ṣe ní mùsùlùmí ọlọ́run ti fún ní kí ni jama oríire bá fẹ́ oríire láyé ó lọ jẹ́ mùsùlùmí ó sì máa ka alukoro ó sì máa lo tó bẹ nínú alukur'an ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ó náà ní zikirullah kí ẹ máa rántí ọlọ́run dára ìmàn má jẹ́ kí ẹnu rẹ já nígbà kan fún ìrántí Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ fún wa ní pé alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah aláàdìdìkìrì látẹ̀síma inú olùkùlù bẹ̀ ọlọ́ni ẹ̀rọ àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó já sí pé ẹ̀mí wọn máa balẹ̀ síbi kí ni ìrántí ọlọ́run ọlọ́ni ẹ̀sẹ̀ tí ẹ gbọ́ ṣé ẹ rí ìrántí ọlọ́run ní máa jẹ́ kẹ́mi ṣe kí ni kẹ́mi balẹ̀ àwọn àǹfààní àyà yìí bó ṣe yín lọ́wọ́ bá ti sọ́hun o wọ́n ní ẹni ní mọ́tò ní ìsìn tó ló pé ọkùnrin ṣe kí ni ó ti balẹ̀ yóò bá gbé jáde yóò bá takùsọ̀ àndò yóò bá wá tó ṣe tì ọmọ náà ìfọ̀kànbalẹ̀ sí lára mọ́ kọ́lọ̀ jẹ́ káàbọ̀ fún ọlọ́kànbalẹ̀ ní ilé tó akọ́ ìfọ̀kànbalẹ̀ sí mẹ́fẹ́ à ń kọ́lẹ̀ ìkàlẹ̀ bá rí ń tájókó ti lọ́jọ́ ogbó lọ́jọ́ ogbó ó bá kọ́lé náà tán ipò mọ̀ gbowó rẹ̀ ó bá gba àwọn tẹ́lẹ̀ àgbà kò síbẹ̀ wọn bá sanwó oṣù fún ọ ó tún rọ́mọ wọn bá tún yàdá sọ́mọ ìfọ̀kànbalẹ̀ wà mẹ́jọ mọ́ èyí lórí lórí ilé ọdún orí one fifty wọ́n tó orí 300 gọ́ọ̀mẹ́ntì ń gbé 50,000 naira tournament rate wá kìíní kan dìú kìíní kan gbá 50,000 ọ̀yá yọkù ní ó tó ní lérí ẹ̀ lọ́dún àwọn tó sì tún jẹ́ lówó tó wà ń bẹ̀ ìfọ̀kànlẹ̀ dà lára lé ìyàwó náà ń kọ́ ìfọ̀kànlẹ̀ dà ẹbí ìfọ̀kànlẹ̀ dà lára wọn ọ̀rẹ́ ìfọ̀kànlẹ̀ dà ọlọ́ọ̀ níbi tí ìfọ̀kànlẹ̀ ń bẹ náà ní ṣé kí ni jama ìmọ̀ràtì wọn Allah subhanahu wa ta'ala anábì wa mamusa salam ni adúniya mọ̀nàúnà anábì ní ẹ̀rí ayé taari mọ̀nàúnà wọ́n ti ṣẹ́ni fáyé ọlọ́run dá ayé tọ́lọ́ wa ní ìwáyé ni ní dá fún òní sórí ire ayé ọlọ́run dá ayé tọ́lọ́ fi ṣẹ́ni láyé lórí. tó fi já sí pé kò sí tó rí láyé wàhálà ni bó bá ní mọ̀ wàhálà ni bó o ní wàhálà ni bó o lówó wàhálà ni bó o ní wàhálà ni bó o jẹ́ gbajúmọ̀ wàhálà ni bó o jẹ́ gbajúmọ̀ wàhálà ni bó o bímọ wàhálà ni bó o bí wàhálà ni bó o jọkùnrin wàhálà ni wà ló fẹ́ dobìnrin tó bá dé bóbìnrin tó ṣe. tó bá ti jọbìnrin náà wàhálà rẹ̀ á ní kó o wá òótọ́ ṣe ti jọkùnrin tó bá rí àwọn àṣẹ tọkùnrin bá ṣe kí ni tọkùnrin bá ń ta bóbìnrin wàhálà ni.

Báwo bá tí wọ́n bá tó wá pọ̀ jù, àwọn ẹbí bá tó pẹ̀lú agogo lè dẹ̀kú fẹ́ràn bàrẹ̀ dẹ̀kú fún Allah subhanahu wa ta'ala ìrántí ọlọ́run bá nìkan lóògùn ṣẹ́bi fún láyé. Àsìkárù sọ̀bà ó mójútó, màsá ó fẹ́ wọlé ìyàgbẹ́, ó fẹ́ jáde, ó fẹ́ lọ ọjà ó fẹ́ jáde kó lé ó wọlé padà ó mú tó àwọn nǹkan yẹn torí fáwọn tí àwọn nǹkan tó lọ ń ti sáyé táyé ti ń jáyé nù òun náà ló fẹ́ balẹ̀ sí òun ló balẹ̀ sí òun ló mọ̀ ẹ́ sábà àtọ́ mi ti ká òun ló mọ̀ ẹ́ tí wọ́n sàjọ́ tí wọ́n mi wọlé ìkọ́tẹ̀ ìmáà ní ìparí sáà fi ká ètò tòní tọ́lọ́ ẹ má bínú al-iman bi kodo, Allah wal qadar ẹni bá ń foríire wọ́n ní kó ní mọ́ nínú kí ni al-qada' òun náà ni ìpè bùbù tọ́lọ̀ ń pè bùbù wal qadar òun náà ni tọ́lọ̀ sọ pé òun ti parí rẹ̀ o bí ó ṣe ní lélẹ́yìí sorí kọ̀dọ́rù ni bọ́lọ̀ bá ṣe dá ọlọ́kùnrin o lè dóbìnrin kọ̀dọ́rù ni bọ́lọ̀ bá ṣe dó ẹ lóbìnrin o lè ṣe kí ni o lè dọ́kùnrin kọ̀dọ́mù ní pé kọ́dọ̀rọ̀ ní pé bọ́dà abdulrazak ló ń tẹ̀ ọ́ ní pé bọ́dà bọ́dà ismail kọ́dọ̀rọ̀ nù. sísá lẹ́tífà ló àfẹ́ ọ̀ ní pé sísá fatima kọ́dọ̀rọ̀ nù. àwọn àlùfáà wa ni faridọ báàbù lọ́ọ̀yì aláàzọ́mi wọ́n ní ẹ̀rí kí ẹ wá yọnu sí kádàrá wọ́n ní ilẹ̀kùn kan ni tọ́lá ọba àlékè ọlá sí ilẹ̀ tó já pé ilẹ̀kùn tóbi gan ẹni tó bá kì í sí oko oríire ayé àtàlì kìyàmà àwọn afáwa ni wàjá nà tún dúnìyà sórí kò yọ́n sí kádàrá àti kọ̀dọ̀ àlùjánnà ayé kan ni fún ọba ti yọ́n sí ọmọ tọ́lá ọba fún ọ bó ṣe ríhun bọ́lá ọba ti kọ́ sí ẹnu ìyàwó rẹ bó ṣe ríhun wọ́n ọdún lọ́ba lé ní orí iṣẹ́ ọmọ ṣe rí hun ó ń pàfọ́lọ́ lé lórí. wọ́n wá wò pé aṣọ́wájú mi lọ́lọ́wọ́ wá fún ní irú àdánwò báyìí tí ò bá fún wọn kọ́ ta ló tó fẹ́ fún kó ní kó ṣe dédé rẹ̀ ló ṣe fún ọ. bọ́bá wá gbà òkú oríire kó bá gbà mo ló fẹ́ mú lọ ta ló rò ní ọ̀rọ̀ fún. yẹ́n wọ́n ń pa kálá àrí jàmáà àwọn ìgbà ń sọ yí pé kódà gan mùsàràkù àbìdí ó sì jẹ́ ìsinmi fáwọn ta ni àwọn olùsinmi ọba Allah subhanahu wa ta'ala ó wá ní wàlì ìmánu bìlìkọ̀dọ́ ìwàlìkọ́dárì min ahammu ma yasta'anu bí ìsì fìzàwàl wọ́n nínú kíyàn máa ń lò tí máa rẹ̀yàn lọ́wọ́ tí máa kúnyàn lọ́wọ́ nígbà tí zàwàl bá ṣe kí tó bá ṣẹlẹ̀ wàhálà tó bá ṣẹlẹ̀ kálára nìyẹn máa ń lò kọ̀dọ́ ìmánu bìlìkọ́dárì nìyẹn máa ṣe kí ni ó máa ń lò anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ajaba amúri mu'min anabi ní ẹ̀rí alámọ̀rí mùmíní ó ṣòun lè mà anabi ní in amarahu kullahu lahu khair wàlẹ́sà zálika lè àádìn ilà mu'min anabi dáa gbogbo tó bá ṣe sí mùmíní bá ta dáadáa ní máa jẹ fún bí dáadáa bá ṣẹlẹ̀ sí bàbá fara dẹ́ ṣàkàrọ̀ yóò dúpẹ́ fọlọ́ọ̀mà lábẹ́ẹ̀kọ́ tàbá wá fi nira mú kí ni ó ṣe jàmá sọ́bàrọ̀ yóò ṣe kí ni jàmá tó ṣe sùúrù wọ́n rí jẹ àbúwálé ń gbé wá gbẹmugbẹmu làbú ń gbé wá bí sẹ̀mú ṣe ń wọlé làkúráìsì ń wọlé lèpo ń wọlé làtà ń wọlé lówó aṣọ ń wọlé bàtà ń wọlé báàgì ń wọlé ẹ ń mú ẹja lọ sí u3 lónìí tó rẹ́rìn àmọ́ṣàlá ah, àbúyí dápọ̀ orí àbúyí pé shoprite orí àbúyí pé àbúyí nice ààbò ọlọ́run kú fún yín o ó máa dúpẹ́ ó máa dúpẹ́ ó máa dúpẹ́. sábà wa ní homo ibi tó bá kẹ́mi dé nìyí mo fẹ́ ṣe mọ́síná o mo fẹ́ ṣe mọ́síná mo fẹ́ ṣe mọ́síná. wọ́n á wò báyìí pé súnmọ́ náà nì kí ni mo ti gbádùn ẹ sọ fún mi kí ni mo ti gbádùn ẹ ti kọ́lé fún mi àbúrò iye òsínú àdéhùn tàbí ṣe mọ́ sínú fóbìnrin lórí obìnrin sáníyà wọn ni a jẹ máa pè é inú òsínú àdéhùn sáníyà àbúṣẹ́tẹ níyì ó mà rí bákan bákan ẹ̀mí náà wò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo tún ṣe àwọn kan mo tún fún àwọn kan sí i ẹni tí mo ti ẹ̀fẹ́fẹ́ náà ní ọ̀dà sáni pé àjọ máa ṣe kí ni àjọ máa yí máa pé inshallah yóò padà dá ìwà ni àbórí yóò pé mọ́ o àbórí yóò pé mọ́ ẹ ti ṣe wá àti gbọ́ yé o ẹ̀ ń fara wé wọn.

torí tó lọ mọ́ gbà lọ́dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ gbà lọ́dọ̀ ẹ̀ fẹ́ ọ kò ṣe kò fẹ́ kọ́lá ní iman ṣe rí mọ́rin tó lè jù obìnrin kẹfẹ́ lé ẹ̀gbọ́n mi jẹba ẹlẹ́yà kan àbá rẹ̀ sọ fún yín pé pẹ̀lú ògùn ọlọ́run lọ́la lè ṣe mọ́síná ẹlẹ́yà rọrùn àti ah, gbà fọ́lọ́run ọlọ́run ti gbà fọlọ́run mo jẹ́ gbọ́wọ́ sọ bàbá débọ̀ wọ́n yanjú ẹ̀ kí mọ́ni dé sára mi gbọ́wọ́ àti ṣe kọ̀mọ̀dún Yunus àti sọ̀rọ̀ àwọn ará wọ́n yanjú ẹ̀ mọ́ni dé sára mi bàbá mú bí ayáwọ̀ náà yanjú ẹ̀ mọ́ni dé sára mi fọ́nà wa ni àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run eléyà àti gbọ́ yé eléyà àti gbọ́ yé àbá tí wọ́n ní ẹlẹ́yà wo aṣọ tó ń ṣe ẹ̀rán ìláwọ̀ nínú fẹ́ wọ̀ lọ o kódà gan náà ni mo rán fún ìyàwó kejì náà ní alẹ́ ni aṣọ yìí ni alhamdulillah alhamdulillah àfùjọ lọ náà ni ẹlẹ́wàá rí i pé ó ku ìṣẹ́jú mọ́kànlá táwọn fi kúrò lé ó bá kú ọba rẹ̀ sínú omi ó bá rẹ̀ aṣọ sínú omi aṣọ tuntun sáfà fẹ́ wọ̀ lọ síbi nìkáì mọ́síná ó bá rẹ̀ sínú kí ìjọba ó rẹ̀ sínú omi àbúrò àwọn aṣọ tútù lọ lé mọ́síná ni kí làbọ̀ òṣèjọba ẹni bó ti gbọ́ ọdún tó tọ́ ó ti gbọ́ ayé gan-an ó gbóná lára wọn ní jama ó máa ṣàdúrà fún ní ṣubú ó máa ṣàdúrà fún ní kí amúlé ilẹ̀ pé ìwọ ọlọ́run sábì fi rọ ọlọ́run torí báyìí pé ẹ̀yin náà lọ́lọ́run ṣàdánwò fún á jẹ ojú bẹ́ẹ̀ lọ. wọ́n ṣe dùwà fún ó máa lòjọ́ ọkùnrin náà lẹ́kọ̀ọ́ kan pé ah this is what I want. àfa mi kan onítòwò bá ṣe òun ó kú tó bẹ fúyàwó òun ajá tí ì fẹ́lẹ̀ máa kú wàlá máa kú àfà ọmọ eh, ìyàwó máa kú sí máa fẹ́ lé ọ àmọ́ kú torí ọlọ́run ẹ mọ ẹni náà tí bá dárúkọ ẹ mọ ó láyé kú ó lọ ti dórí ẹ̀mí mi ó ti dórí ẹ̀mí mi. ànábì wa Muhammad wa ní gbogbo àwọn obìnrin tó bá gba kádàrá báyìí bí ẹni lọ sójú ogun tó lọ ṣe jihad fọlọ́wọ́n bá ní àní gbogbo ẹ̀ ń bá gbà kálẹ̀ ara yẹn tó gbà á pé á ah, ìjẹ́ni nìkan jẹ́ á máa pín bó ṣe rí nù mo wọ́n ti yàrá kejì ó ṣe nǹkan ó ṣe nǹkan ẹ ṣe nǹkan náà ni àgbàdo àwọn ojúṣe tó lọ jó ojúṣe lọ wà ní ah, olórí burúkú ojúṣe lọ lọ yẹn lòkulò ọba adọ́dọ̀ a máa mílíọ̀nù bá dọ́dọ̀ tèmi. ẹni pé wà lára yìí kádàrà ló ń gbá wọ́n pé wọ́n ní káyọ̀ kíkí àwọn àgbà kádàrà ńlá ní pé lọ́n ṣe kíni bó ṣe tónù ìgbẹ́ èyí tó wá gbẹ́ ilẹ̀ jẹ̀má àwọn àlùfáà ni al-ihsan ila nas al-ihsan ila nas wọ́n lẹ́nu kan wá bọ́dọ̀ bí wa Muhammad ọkùnrin kan ní ànábì ọkàn mi lé ọkàn mi lé ẹ̀rí olókùnrin lé ànábì wa sọ pé lọ́mọ ṣe kìí àmì lẹ́yìn ànábì sọ náà fún ànábì ti mọ lóyè tó jẹ́ nítorí tí ẹkọ́kọ́ ẹ lé àlejò àmà fún ní kálukú ní yóò máa fún ní ánsà sí ìbéèrè bó bá ṣe ṣe kí ni bó bá ṣe rí ẹmọ tí ó kẹ́ bẹ́ẹ̀ lé ní yóò máa rọjú máwọn èèyàn ni ó láwọn tí máa kí ó láwọn tí ò kí kí ẹ̀tọ́kọ̀ ẹ̀ bá lé yóò láwọn tí máa kí yóò láwọn tí ó ṣe kí ni tí ò kí kí àwọn tí máa kí ló bá kí sọ ọ̀rọ̀ kò ní dáhùn àdébíwá ní sallallahu alaihi wasallam ó fẹ́ kọ́kọ́ rẹ̀ rọ̀ ànábì wa ni tó ṣe ni pé ṣọ́dá àwọn ọmọ òrukàn tó bá ti rọ́ ọmọ òrukàn máa fọwọ́ pa wọ́n lórí máa fọwọ́ pa ọmọ òrukàn ní in tó bá jẹ ni wọ́n fún wọn jẹ in tó bá jẹ ni wọ́n ṣe kí ni ó ní wọ́n fún wọn jẹ ẹni bá sì fọwọ́ pa ọmọ òrukàn lórí tòótọ́ ìtumọ̀ ẹ̀ pé ara ẹ̀ yọ̀ mọ́yàn ni ó jẹun ọkọ̀ ó sì máa ṣe kí ni yóò máa tú in tó bá wá ń jẹ ni wọ́n ṣe kí ni yóò máa fún wọn jẹ anabi wa sàlám wa ni yẹni inú kọlbaka ẹ̀mí rẹ yóò ṣe kí ni yóò rọ wàtúndínlùkù àjàtàkà bákan náà wàtúndínlùkù àjàtàkà bákan náà gbogbo bùkánà ìfẹ́ bí yóò ṣe kí ni ó bíya àwọn abiyọ ọlọ́ọ̀bá Allah àwọn ọ̀nà tá a gbà tá a fi ṣe lájú fún wa yìí kọ́lọ̀ ní aṣọ ìrìn ayé àtàlìkì yára ká má bínú pé parí nítorí pé a bẹ̀rẹ̀ náà ni àbí ọlọ́run bá nìkan kó forí jẹni tó sọ àti àwọn tá a gbọ́ èyí tá a wá gbọ́ kọ́lọ́ ojú ṣe wá lórí ayé àtàlì kìyàmà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.